mo kí kábọ̀ sí àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébànkẹ́ alade lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá àjọ tó ń rí sí ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn ìyẹn serap ni wọ́n ti pe ààrẹ bọ́lá tinubu lẹ́jọ́ látàrí bí ó ti kùnà láti pa láṣẹ fún àjọ nnpc wípé kí wọ́n gbégi lé òfin tí ò lẹ́tọ̀ọ́ ní èyí tó mú kí owó epo pẹntiró kí ó máa lọ sókè sí àti àwọn ìwà àjẹbánu nínú àjọ náà ní ilé ẹjọ́ gíga kan tó wà ní ìlú àbújá ní ẹni tó jẹ́ agbẹjọ́rò àjọ serap Náírà fi ìwé ìpẹ̀jọ́ náà ránṣẹ́ sí i tó sì ń rọ ààrẹ Bọ́lá Tinubu láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àwọn ìwà màgòmágó ètò ń lọ nínú àjọ náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Kashim Shettima ni ó ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ìjọba àpapọ̀ ti ṣetán láti ṣe àtìlẹ́yìn fún gbogbo àwọn adarí ìbílẹ̀ lórílẹ̀-èdè yìí ní èròǹgbà láti mú ìtẹ̀síwájú dé bá àṣà àti ìṣe orílẹ̀-èdè Nàìjíríà Shettima ló sọ eléyìí nígbà tó ṣe àbẹ̀wò sí ọba ìlú Benin kejì ní ààfin tó wà ní ìlú Benin ní tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ẹdó igbákejì ààrẹ tẹ̀síwájú wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ní àfojúsùn láti máa fi tàwọn adarí ìbílẹ̀ wọ̀nyí ṣe nínú mímú àtúnṣe dé bá orílẹ̀-èdè wa Nàìjíríà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ẹni tó ti fi ìgbà kan jẹ́ akọ̀wé àgbà fún àjọ Commonwealth olóyè Emeka Anyaoku ni ó ti ń rọ ìjọba àpapọ̀ àti àwọn àjọ mìíràn láti rí wípé ìdìbò gómìnà tó ń bọ̀ ní ìpínlẹ̀ Ẹdó àti ìpínlẹ̀ Oǹdó lọ ní ìrọwọ́rọsẹ̀ Anyaoku ló pe ìp ìpè náà ní ìlú Èkó nígbà tó ń bá iléeṣẹ́ ìròyìn orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ ó rọ ìjọba àpapọ̀ pàtàkì jùlọ àjọ INEC àti àwọn elétò ààbò mìíràn àti àwọn tó ń rí sí ọ̀rọ̀ ìdìbò pátápátá lórílẹ̀-èdè yìí láti mú kí ètò ìdìbò náà lọ bí àwọn ènìyàn ṣe ń retí rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òṣèré fíìmù àgbéléwò èdè Gẹ̀ẹ́sì ìyẹn Ekene Umenwa ni ó ti ń yayọ̀ ọmọ tuntun jòjòló tí ń ṣe àkọ́bí rẹ̀ tí Elédùmarè fi ta lọ́rẹ lórí ayélujára rẹ̀ ló fi àwòrán ara rẹ̀ rẹ̀ nígbà tó wà ní ipò ìlóyún àti lẹ́yìn tó bí ọmọ ọ̀hún tán sí ìlú òkèrè nínú àtẹ̀jáde náà ni ó ti mọ rírì ìyá rẹ̀ fún jíjẹ́ abiyamọ tòótọ́ tí kò ṣàìṣe ìkẹ́ àti ìgẹ́ àwọn obìnrin pàápàá jùlọ nínú rínrin ìrìn àjò àti mú ọmọ tuntun wálé ayé. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúmọ̀ olórin tàkásùfé tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Portable ni ó ti ń tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run àti àwọn olólùfẹ́ rẹ̀ lórí bí ó ti tasẹ̀ àgẹ̀rẹ̀ sí olùṣọ́ kan níbi ilé ìgbafẹ́ rẹ̀ Portable ló fi fọ́nrán kékeré kan sórí ayélujára rẹ̀ níbi tí ó ti ń sọ àwọn ohun tí ojú rẹ̀ ti rí ní èyí tó mú kí òun máa wu àwọn ìwà kan tó sì ń fòwe sọ̀rọ̀ wípé ènìyàn ló kọ́ ẹṣin lóró ẹṣin kò déédéé jàm. wọ́n ṣe èèyàn ọlọ́run èṣù ló kó sínú wọn. yes kọlọ́run dáríjì mi mi ò mọ̀ pé èèyàn ọlọ́run ni tó bá jẹ́ pé mo mọ̀ pé èèyàn ọlọ́run ni mi ní gba létí ìwà tó wù gan ni Ọbàtálá ló ń gbénú mi o I'm a human being, I'm not perfect. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúmọ̀ òṣèrékùnrin Kọ́lá Ajeyemi ni ó ti ń fi ìdúpẹ́ ránṣẹ́ sí àwọn olólùfẹ́ rẹ̀ fún ìkíni ọjọ́ ìbí èyí tí wọ́n fi ṣe ọwọ́ sí ìyá rẹ̀ àti ọmọ rẹ̀ obìnrin nínú àtẹ̀jáde náà ló fi sórí ìtàkùn ayélujára rẹ̀ ni ó ti fi òkò kan pa ẹyẹ méjì níbi tó ti ń rọ àwọn olólùfẹ́ rẹ̀ láti dákun kí wọ́n lọ wo fíìmù rẹ̀ tuntun èyí tó pè ní àtijọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin lúmọ̀ọ́ká àgbà òṣèré fíìmù onígbàgbọ́ ìyẹn Mike Bamilóyè ni ó ti ń kí ọmọ rẹ̀ ọkùnrin Dámilọ́lá kú ayẹyẹ orí kádún Mike Bámilóyè ló ṣe àpọ́nlé ọmọ náà lórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ń sọ àwọn ohun mèremère èyí tí Ọlọ́run ti fi ọwọ́ rẹ̀ ṣe ó súre bàbá fún wípé Ọlọ́run yóò túbọ̀ fi orí ọ̀fẹ́ àti ìbùkún tẹ́ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ lọ́rùn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta òṣèrébìnrin Tontodige ni ó ti ń sọ ọ̀rọ̀ ìtùnú àti ìwúrí fún àwọn obìnrin tí wọ́n dá ọmọ tọ́ bíi tòun Tontodige ló sọ bí òun ti yẹra fún ìgbéyàwó òun èyí tí òun wà tẹ́lẹ̀ rí nítorí ìdojúkọ tí òun kojú àti nítorí ọmọ òun ní èyí tí òun kò sì kábàámọ̀ rẹ̀ rárá ọ̀rọ̀ yìí ni ó sọ láti fèsì sí arábìnrin kan tó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí láti máa béèrè àmọ̀ràn lọ́wọ́ rẹ̀ òṣèré náà sọ pàtàkì ṣíṣe àwárí ara ẹni àti wíwá ìtọ́ni látọ̀dọ̀ ọlọ́run ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì yorùbá gbàgbọ́ wípé ojú tó bá rí ibi tí ò fọ́ ire náà ni yóò gbẹ̀yìn gbogbo rẹ̀ àgbà òṣèré tóyìn aláùsá ni ó ti ń sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ láti má sọ ìrètí nù bí ohun gbogbo tilẹ̀ lókòkò fún wọn. aláùsà ló fi fọ́nrán kan sórí ayélujára rẹ̀ níbi tí ó ti ń sọ̀rọ̀ ìwúrí náà láti máa fi tẹ̀ mọ́ àwọn olólùfẹ́ rẹ̀ létí wípé kò sí bí ojú ọ̀run ṣe lè funfun tó kurukuru díẹ̀díẹ̀ yóò wà níbẹ̀ àti wípé ìmọ́lẹ̀ ṣì máa tàn lẹ́yìn òkùnkùn biribiri. Patience and perseverance will lead you through victory. Believe in your journey. And remember, every step you take forward, no matter how small, know that it's leading you towards your greatness. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà oníṣòwò àti ìyàwó òṣèrékùnrin Yul Edochie èyí tí àwọ̀ wà láàrin wọn Yẹmí Edochie ni ó ti ń kí ara rẹ̀ kú ọjọ́ ìbí ní àná ọjọ́ kẹrìndínlógún ọjọ́ ajé Mil Edochie ni ó fi àwòrán ara rẹ̀ ètò ìgbẹ̀nùtàn sórí ẹ̀rọ ayélujára láti máa fi ṣe àpọ́nlé fún jíjẹ́ akíkanjú àti aláforítì obìnrin tó sì tún bẹ Ọlọ́run láti má fa ọwọ́ àánú sẹ́yìn nínú ọ̀rọ̀ òun. kó ní ju báyìí lọ lọ lórí àjábalẹ̀ ìwòye amúlùdùn mẹ́wàá ti sáà yìí ṣùgbọ́n ká tó máa ṣe ní dédé ṣíbí ẹ máa rántí wípé ohun tá a bá fẹ́ kó bàjẹ́ títúnṣe làátúnṣe adébánkẹ́ aládé lórúkọ tèmi ire àti ayọ̀ la ó máa fi pàdé ó dàbọ̀.